ọ̀rọ̀ lórí ikú ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé tó dórí olóògbé lóṣù kẹsàn-án ọdún tó kọjá ni ìlérí olúwa lọ́ba ẹni tó pé èèyàn mọ̀ sí Mohbad tàbí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ òkú ẹ̀ kò mà tí ì sinmi tó sì jẹ́ pé bàbá ẹ̀ pásítọ̀ Joseph Alọ́ba ó mà tún ti tú àṣírí ńlá báyìí ètò mi gbogbo orí ẹ̀rọ ayélujára títì ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá ni ọ̀rọ̀ òkú Mohbad ló tún gbọ̀nà míì yọ nígbà tí agbẹjọ́rò àwọn ẹbí Mohbad amòfin àgbà Wahab Shitu senior advocate of Nigeria SAN tó jẹ́ kó di mímọ̀ o ìpè ẹni tó ṣe dókítà tó jẹ́ olórí àwọn tó ṣàyẹ̀wò sí ara òkú Mohbad èyí tó lóyìnbó ń pè ní pathologist ó ti jẹ́ kó di mímọ̀ ìpè àwọn ò rí àyẹ̀wò ikú tó pa Mohbad ṣe o ìyẹn pé àyẹ̀wò táwọn gbé táwọn ṣe fòkú ẹ̀ kò so èso rere kò mú èsì kankan jáde nítorí pé ńgbà àwọn ọlọ́pàá yóò fi wú òkú ọmọkùnrin náà jáde òkú náà ti ń jẹrà àyẹ̀wò kò sì ṣeé ṣe lára òkú náà mọ́. nítorí àṣírí tí agbẹjọ́rò Túyè tó di ariwo ńlá sí gbòòrò ló jẹ́ kí ìyàwó Mohbad Cynthia Wùmí Alọ́ba tó bá ìwé ìròyìn orí ẹ̀rọ ajára ní Sahara Reporter sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú ló mà di ẹ̀bi ọ̀rọ̀ ru bàbá Mohbad wípé òun ló fà á tí àyẹ̀wò tí ò fi lè sọ irú ikú tó pa ọmọ òun ó ní ká ní bàbá náà kó tètè sìnkú ọmọ ẹ̀ ní tó gbọ́ ẹ̀bẹ̀ òun àti ẹ̀bẹ̀ àwọn ọ̀rẹ́ ọkọ òun tó ń kọrin àtàwọn èèyàn ńláńlá míì wípé kó dá ìsìnkú ọmọ ẹ̀ dúró ó ló ṣe é ṣe kóun mẹ́ni tó dòun lóró tó pa ọkọ òun ní rèwerèwe báyìí ṣùgbọ́n ó ní bàbá Mohbad ti ṣe ní tó fẹ́ ṣe kò jẹ́ kí ìwádìí ọkọ lójútùú ó sì ti da gbogbo ọ̀rọ̀ rú ọ̀rọ̀ tí Mohbad àyàwó Wùmí mà sọ nípa bàbá Mohbad yìí ló mà bí bàbá Mohbad nù tóun náà fi lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú obìnrin oníròyìn orí ẹ̀rọ ayélujára kan tó ń pè ní Bukky nígbà tó ń sọ̀rọ̀ bàbá Mohbad ó ní irọ́ ìní Wùmí Alọ́ba ń pamọ́ òun bàbá náà ní ṣé Wùmí ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run yóò dáa fún un ó dá mi lójú pé Ọlọ́run rí mọ́ládé òsùn o ohun gbogbo wa ṣé mo wà níbẹ̀ nígbà tí ọmọ mi kú ni ẹ bá mi bí léèrè pé kí ló fa ìjẹ́ lára òkú ọmọ mi nígbà tí mo débẹ̀ ẹ bá mi béèrè pé kí ló dé tí kò fi ṣe àyẹ̀wò òkú tó pọ̀ ọmọ mi sílẹ̀ láti gbé òkú ẹ̀ sí mọ́ṣúárì ẹ bá mi bi Wùmí kí ló dé tí kò gbé òkú ọmọ mi lọ sí mọ́ṣúárì ẹ béèrè pé kí ló dé tí o kò jẹ́ ká rí kámẹ́rà tó wà nínú ilé ọmọ mi láti mọ̀ bó ṣe kú ẹ bá ń bi wò mí pé kí ni agbẹjọ́rò ń ṣe lọ́dọ̀ wọn lọ́jọ́ tí ọmọ mi kú ẹ wo irọ́ ní gbogbo ohun tó ń sọ o wípé mo tún gbé òkúta lé òkú ọmọ mi nínú sàárè èmi tí mi sí níbi ìsìnkú náà ṣé ẹ mọ̀ pé ńlẹ̀ Yorùbá èèwọ̀ ni bàbá ò gbọdọ̀ sí níbi ìsìnkú ọmọ ẹ̀ ọmọ mi sọ fún ìyàwó ẹ̀ nígbà ayé ẹ̀ wípé kò dáhùn lójú pòun lòun lọ́mọ tó gbé fóun o ṣèbí ọ̀rọ̀ ọmọ mi náà ti sọ báyìí pé ọmọ mi sọ bẹ́ẹ̀ lójú òun wọn lọmọ mi ní ẹ̀ẹ̀kan péré lòun bá wù mí sùn tó sì padà gbé oyún wá ṣe ẹ̀fẹ́ gbọ́ àṣírí àwọn àlè tó ń bá wù mí sùn ló pọ̀ ọmọ mi o ká ní ó gbà láti ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fún ọmọ tó bí mi ẹ máa rí gbogbo àṣírí yìí ìdí nìyẹn tó fi ń sá kiri àwọn àlè wù mí ló máa ń lu ọmọ mi kiri nígbà tí ọmọ mi sọ bí ó ṣe ń lù kiri nígbà yẹn fún mi mo sọ fún pé ká lọ bá ọba ìkòròdú láti bá wa bá ọba agbègbè lẹ́kí tó ń gbé sọ̀rọ̀ bóyá wọ́n lè rí nǹkan ṣe sí àwọn tó ń lu òkèrè ṣùgbọ́n Wùmí ló tún kó sọ̀wọ́n mi lórí tí kò jẹ́ kó so èso rere kódà lọ́jọ́ tí ọmọ mi wá sílé mi láti lọ sọ́dọ̀ ọba Àkòròdú èrò tó tẹ̀lé lẹ́yìn wá wọ́n fẹ́ tó mílíọ̀nù kan lọ́jọ́ yẹn ẹ báwo lèèyàn ṣe fẹ́ dọ̀dọ̀ kábíyèsí pẹ̀lú èrò bẹ́ẹ̀ mo wá ń pa á láṣẹ láti àsìkò yìí lọ o ẹnikẹ́ni kò gbọdọ̀ pé Wùmí ní alọ́bàmọ́ tó jẹ́ orúkọ ìdílé wa mọ́ o orúkọ bàbá ẹ̀ ní kí ẹ máa fi pè é ṣùgbọ́n o àwọn àlẹ́ ẹ̀ ló pọ́ ọmọ mi o tó sì dá mi lójú pé ọlọ́run wà lókè o ẹ̀sán máa ké ní báyìí ọ̀rọ̀ ti di gbàsbòs gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò yìí láàrin bàbá Mohbad àti ìyàwó Mohbad o tó sì jẹ́ pé bàbá Mohbad ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wípé àwọn àlè Wùmí ìyún ìyàwó ọmọ òun ló pa Mohbad ọmọ òun o ṣùgbọ́n tí Wùmí náà ń fẹ̀sùn kan bàbá Mohbad pé òun gan ni ọ̀dádá tó wà lẹ́yìn bí ó kí gbogbo ayé mọ tó pa Mohbad tó tètè sìnkú ẹ̀ ní yàdó yàdó.